mi pé ṣàdé kí n gbọ́ ná ṣàdé yìí. Eh. ìjọ̀gbọ̀n ò ṣe é dání kan fà ó gbé ìjọ̀gbọ̀n ò ṣe dání kan fà ó. ẹ má má tọ́ ṣadé o à ah. tẹ́ bá tọ́ ṣadé o ò ṣadé á bínú ẹ má má tọ́ o ẹ́ eh. ṣadé o mọ́ obìnrin ṣadé o mọ́ ọkùnrin o àbá gbogbo ìjà ni.

tàdé yìí o. lọ́lọ́hun ń gbé ẹ̀yin onísùúrù lọ́lọ́hun wà o ohun tó dáa ó fàdúrà èyí tó kù díẹ̀ kó tó àdúrà lomi fẹ́. lọ òye. àdúrà ló lè dé òhàyè. a sì máa rí òun ṣàtúnbọ̀rì wá wá wàlílà wá sí mòrùn. àdúrà ló lè jẹun gbogbo. ẹni tọ́lọ́wọ́n bá bá ń bẹ lẹ́yìn fún òhàyè. ilé ń bọ́ ṣọ́ọ̀tì mi ní sá o ń bọ́ ṣọ́ọ̀tì mi kò mọ̀ mí. ó máa ṣe é gbà mí ta ni ẹ wúlù bí ta ni ẹ o já wèrè ni kò ní òrẹ́ dáa fún ẹ. ọ̀rọ̀ bá mi kò ní àbí ó ní kọ́ àwọn ilé lọ bọ́ ṣọ́ọ̀tì mi lọ ilé lọ bọ́ ṣọ́ọ̀tì mi lọ àbí àbí ṣe wà àtẹ̀yìn náà tún ẹ̀yìn máa bọ̀ jẹ̀yìn ẹ má tẹ̀ máa tiro ẹ lè fọ kírẹ́tì. nǹkan tó tọ́ sí ẹ. Ah, sista ẹ irú owó wo lẹ kó lé mi lọ́wọ́ yìí ṣé owó ẹ̀kọ́ lélẹ́yìn ni àbówá kara. nǹkan tó yẹ ni mo kó lé ẹ lọ́wọ́ kò bá fi ra mọ́ínmọ́ín kò sí nǹkan tó kàn mí lọ. báwo lẹ kàn ṣe máa fún mi ní ẹ̀ṣà. ẹ jọ ẹ jọ nítorí Ọlọ́run ìwọ ń sọ pé ó fún ẹlẹ́ṣà ń fún ẹlẹ́gùn ṣé bẹ́ẹ̀ mi mo lọ síta lọ lọ ṣiṣẹ́ èmi ní kòkó ajé ẹ ń pè mí náà bèbè kí lè lè. pẹ̀lẹ́ ìkòkò ajé ìkòkò ajé kọ́ ìkòkò ọlà ni ṣé wọn nìkan ni ìkòkò ọlà nù ni èmi ń kọ́. èmi ò mọ̀ fún ẹ o tèmi mò ń sọ. ọ̀rọ̀ ẹ sọ̀hún ìwọ ọ̀rọ̀ sọ tó bá fẹ́ sọ ìdíwọ́ àmúmọ́ra wà máa sọ lẹ́tà. ẹ wo gbogbo nǹkan tẹ́yìn sọ dùn owó ti tèmi. àwọn ọkọ̀ ẹ̀kọ́ tẹ́lẹ̀ jàre òde ẹ̀kọ́ tẹ́lẹ̀ ẹ má bàa yọ dàrú mọ́ mi lójú jọ ẹ dẹ̀ ń sọ ẹ ṣe nọ́mà pẹ̀lú mi jọ. kí ló dé. màmá ẹ sista ẹ ni o wọn fẹ́ ṣe nọ́mà pẹ̀lú mi nìyà. ẹ o ẹ o ṣe bó ṣe kọ́ ìṣàlẹ̀ mi lọ́wọ́ ẹ̀ṣá bíi ti báwo kí ló ń jẹ́ ṣá. wọ́n bẹ̀rẹ̀ wá dúró owó ìṣẹ́ wọn pẹ̀lú owó tó wájú five hundred àti one thousand lẹ́ṣà. èmi lọ síta lọ ṣiṣẹ́ wọn máa ń fáwọn lówó kéékèèké jẹ́ nka iye tó fún wọn náà wọn wò náà ẹ̀jẹ̀ nfojú inú wò bó tó bá yún ẹ̀jẹ̀ màá mọ̀ ẹ̀ẹ́ ọ̀rọ̀ kò tiẹ̀ wá ní èyí ọ̀dà ọ̀dà jẹ́ kí n wo yìí. mọ́mí kí ló ṣẹlẹ̀. tí kí ni fi ṣe kí ni náà má ṣẹkù má ṣẹkù jẹ́ n wò má wọrí ṣé wọ́n ló lọ. mọ́mí kò sí lọ́rùn owó tá a fi ṣiṣẹ́. ṣé o gbẹ náà líle ọ̀dà kò burú ọlọ́run ti ṣèyanu nìyẹn ọlọ́run ṣe mo yìí ń rò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé báwo la ṣe máa róúnjẹ sílé so lágbára ọlọ́run sìn èyí tẹ kó wálé yìí sìn máa róúnjẹ sílé bàbá láńlọ́ọ̀dù tó lórí òun burú tó lè mi ò ní sinmi ọlọ́run ti wá mú ìyá ẹ̀ báyìí sí sílé méjì díẹ̀ náà lówó ẹ̀ kù máa fóun náà àwọn nẹ́pà tó bá dé báyìí owó ti wà nílẹ̀ báyìí sí tí mo fẹ́ fún wọn sọ ọlọ́run ti fi mí lọ́kàn balẹ̀ so ẹ ṣeun. èmi ò kí ń jẹ oúnjẹ nílé mọ́ o ẹ má fi tèmi oúnjẹ sí. ẹ eh. màmá ẹ wo èmi nídìí owó mo fẹ́ ra nǹkan o. ẹ jọ ṣé ẹ̀yin lẹ bá mi sanwó ilé ni àbí tí nepa bill tó bá jẹ́ tó bá gbé nepa bill wá ṣé kò ń ṣèmi ni mò ń san nepa bill òní. mú mi ẹ lè fi ṣe rẹ máa fún wa nú ẹ ní àkínú. fún yín lówó fún kí ni iṣẹ́ kì í jẹun nù lẹ́yìn ni kí ló dé tẹ̀yìn ọmọ yìí máa ń ṣe báyìí kí ló dé tẹ fẹ́ ya ibi àfi bí ìbẹ́ta ọ̀ràn ah ṣe bọ́tọ̀ọ̀tọ̀ ni mo bí mi ò bí yín pọ̀ náà kí ló dé tí wàá yín jọra bíi ti wèrè báyìí ah lórí wípé kí n gbowó lọ́wọ́ yín lódi lódogun lódọ̀tẹ̀. mọ́mí ẹ fi mi jẹ sí i. ẹ nígbà tí o ṣe ẹ má wọrí kí màá máa lò fúnra mi ẹ má wọrí. jẹ́ ń wo ráfà. ẹ̀yin ẹ wá gbà ṣebí mo rò pé kí mo sì ní máa lo fóònù tó gbádùn ẹ̀yin ẹ wá gbà tún pò ẹ̀yin ẹ wá mu ẹ wá mu. ṣọṣẹ ìgbà lọ́wọ́ wọn ni. dọta o dọta. jamuwa yìí wá ṣiṣẹ́ fun gbogbo yìí. dọta o dọta wá wá wá ó dà ó dà jẹ́nbẹ́ jẹ́nbẹ́ wá nǹkan kan ah, ah. jẹ́nbẹ́ wá nǹkan ah, kan. ọmọ yìí làjà rẹ kí ló dé wọn fi ṣí ẹ ní. ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká ṣe sùúrù mo máa fún gbogbo jẹ́ mẹ́mi mo bí yín òun dà ayé mi ìyá aláyẹ ẹni tó jẹ́lé gbà lọ́wọ́ ẹ̀ bàbá ẹ̀ bá pàdé mi títí kò lè gbà mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ ìyálà ìyá àpọ̀nrín pọ̀ gbá tó bù. ó máa bẹ jù sáyà yìí wọ́n máa já yín gbàǹtà o. ṣé wọn èèyàn wò mí sùsùsù wọn wá já nǹkan lọ́rùn mi èmi ò wá ní já kúrò lára ẹ̀. báwa lọ ṣe pọ́ọ̀tì kọ́ lọ sí àgbègbè èfè tí mi ti lè ṣẹlẹ̀ kí ló mú wá lẹ́sẹ̀ tẹ bá ti rí wọn kẹsà fún wọn like mother like daughter kí ni wọn fò lè ṣe láyé tí mo wá. mo lè ṣe láyé tí mo wá. kí ni wọ́n mo ìwà tó òun yóò tẹ̀ lọ́wọ́ ó mọ ọjà káàkiri bó bá tiẹ̀ wá ń jà káàkiri kò bá tiẹ̀ tún wá dáa ìhòòhò ọmọlúàbí ló ń jà màámi mi dédé ń jà wọn máa ń tọ́ mi rìn ilẹ̀ kí mọ̀gbà tí máa ń bọ́ra sí oògùn kó máa wọ́n nígbà dẹ̀ ti bí mi kò máa kò yé yín ṣàánú mi mọ́jọ́ àwọn òwò mọ́ ọ tiẹ̀ ní kó mọ́jọ́ àwọn òwò mọ́jà mọ́ rárá ni ìjà tó ń jà yìí kò tẹ́ lọ́rùn jọ̀ọ́ mo forí ìyá mi tó bí mi àtẹ́lẹ́dàá ọlọ́run tó jọ dá wa méjèèjì mo fi bì ọ́ ṣadé orí yóò kàn kì í mo jà mọ́ ọ ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀rọ̀ rẹ kì í ṣojú lásán ẹnikẹ́ni tó fìjà ikán ọ ó lọ. ẹ bá mi pé ṣàdé kí n gbọ́ ah! ọ́nà ṣàdé yìí o ṣàdé yìí o ẹ bá mi pé ṣàdé kí n gbọ́ ààyè ṣàdé yìí o tó bá bínú iná ò ẹni dà o báyìí tí mi ò ní. Ìsọ̀nù ṣe dání kan fà òde. Ìjọ̀gbọ̀n ṣe dání kan fà òde. Ẹ má máa tán ṣadé wa. Tẹ̀bá tọ́ Ṣadé òhò Ṣadé àbínú. Àánú àánú fàánú wà mí rí àánú ni mo tọrọ lọ́jọ́ ayé mi gbogbo àánú àánú fàánú wà mí rí bàbá àánú ni mo tọrọ lọ́jọ́ ayé mi gbogbo àánú o àánú àánú mo fẹ́ o. ilé ayé ti sú mi ìyà ń jẹ wá èmi ẹ̀ ti fún mi ǹjẹ́ àárọ̀ kó bá tọ̀sán ọ̀sán ò bá talẹ̀ ìgbà tí mo mú kò sí nǹkan kó ọ̀dà lè jẹ́ yìí ti pọ̀ jù ó ti sú mi ṣadé má dákun kan tó ń ṣe ẹ ṣòro nílé ayé yìí ìwọ gbọ́dọ̀ máa fi ìrònú kún nǹkan tó bá ń ṣe yẹn ọ̀nà àbáyọ ló yẹ ká máa wá o. ọ̀nà àbáyọ bọ́lá kí lọ́nà àbáyọ. àdúrà ni ọ. <laughs> àdúrà. àdúrà ni nǹkan tó dáa ń fẹ́ àdúrà ìdókòó díẹ̀ káàtó náà ń fẹ́ àdúrà kí àdúrà láì ṣiṣẹ́ tó lè ṣiṣẹ́ ni. nǹkan bá ṣe máa fi tiwa sí náà nìyẹn a máa fi tọ́lọ́run sí lọ́rùn àwa náà dẹ̀ máa ṣe tiwa a máa ń sùn ní mi ò dẹ̀ ní fi èlé máa ṣe náà ni mo má kí mu ọ̀rẹ́ mi má kí mu mo fẹ́ fún ẹ ní owó kékeré ìgbé kó tiẹ̀ ṣì dín mú náà. two thousand ní kékeré ni yé kà á mm, kò fi máa kò fi ra nǹkan sílé. bó o ṣiṣẹ́ náà owó ti rówó. ọ̀rẹ́ mi ni ẹ nǹkan tó bá ń ṣe ẹ́ ń ṣe èmi náà a ní kó fi ra oúnjẹ sílé kẹ́ fi ṣe nǹkan tó bá máa ṣe. ẹ don't worry everything will be fine. thank you very much. ẹ wo ebi ń pa èmi o ebi ń pa ẹ̀bùn àbí ebi ń pa wá. ẹ wo ẹ̀yin ẹ̀yin nìkan kébi ń pa gbogbo wa tá a jọ wà nínú ilé ìlú ìjọ pa wá. ọlọ́run kúkú yọ gbogbo wa. ọlọ́run yọ wọ ọlọ́run yọ wa iná ni owó ni kẹ́ ẹ bá wa wá o kémi àtàwọn ọmọ mi ká mọ ń tà àṣà tiẹ̀ mu gàrí látàárọ̀ gàrí náà ní bẹ nínú èmi náà tálẹ́là àti ìjẹ́ ọlọ́run sì lè ṣe é pẹ̀rẹ́ máa ilẹ̀kùn léèsì gẹrígúnjẹ wọlé. aago mọ́kànlá. láago mélòó àti pàápàá jùlọ kí ni tá a jẹ lọ́sàn-án gan tó ní ta lẹ́nìkan ló kù amúgàrí láàárọ̀ kí la rí jẹ lọ́sàn. kẹ́ẹ̀sì mo wo ẹlẹ́dàá yín rèmi o bẹ́mi náà ti jókòó ebi ń pa mí ní gidi ṣùgbọ́n kí ni ká ti gbọ́ pé èmi ò dìde baálé ilé ń sunkún ebi. bàbá àdìsá ebi ń pọ̀. gidi. ebi ń pa ọ bàbá àdìsá wo ebi ò tiẹ̀ bá àpọ̀ kọ̀ọ̀kan ìmí ibi tó kàn ń fi ń pa èmi àtàwọn ọmọ mi ni ti ń dùn mí wo n tó ń ṣe ìwọ ọmọkùnrin yìí kódà o kódà ìwọ ọmọkùnrin yìí o kódà o. ẹ mọ bínú mo gbìyànjú náà omi kò pọ̀jù ọkà lọ ni bó yóò dà á jẹ tàárọ̀ á jẹ tọ̀sán á jẹ talẹ́. àjẹtó àjẹsẹ́kù ńlẹ̀mí ń wá nulẹ̀ yìí o torí ogun ká mọ fi oúnjẹ ọ̀sán ká mọ fi ṣe tàárọ̀ ká mọ fi tàárọ̀ ṣe talẹ́ yìí èmi ọ̀bẹ lọ́rùn rẹ̀ mọ́ o ó ti tó gé ó ti sé mi o ó ti sú mi o. ìyá àdìsá ṣubú yẹ kó pẹ̀lú mi ni ká máa pẹ̀tù sí ọmọ wọn nínú síwájú kò síwájú wọn ojú wa ń dá owó ẹ mi lórí. wo ó ti sú èmi o torí tá a bá lè gbé là á kọrí làlà ni. ṣáde yìí o ẹ̀yin onísùúrù lọ́lọ́run ń gbé. ìyá àdìsá. ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà ó. ẹ ṣe bí ohun ọ̀rọ̀wọ́ ló yẹ kó jẹ́ fún mi. ohun tó dáa ó fàdúrà. Ah, èyí tó kí ẹ kó tó. àdúrà lomi fẹ́ àdúrà ni ó à ee. tá lè ní sùúrù dáadáa ajara tó jẹrin lọ òye àdúrà ló lè dé òhàyè a sì máa rí òun ṣàtúnbọ̀rì wá wá wàlílà wá sí mòrò. ẹ lè ṣe lórí burúkú orí mi onígun ló ń jẹ fún ẹ èyí tẹ̀mí kan gbé síwájú wọn fi ṣe mí láàánú ni ó lè ṣe. báwo ni ìṣúná ṣe kí ẹ láìkì ẹ̀kọ́ ojú àgbẹ̀ bí o ti rà kọ́ bú tẹ́lẹ̀ rí. ìyá ló ń jẹ̀jà ẹ̀ pápá mi ọmọ kàkó pa mí láyò èmi kan wà lẹ fún ẹ. gidi. nígbà <laughs> táyọ̀ bá máa dá màálù ńlá táyọ̀ bá dàbù táyọ̀ da dùbúlẹ̀ òun máa ní mò ń sọ yìí. ó kéré nǹkan tá à ń gbé jàre. àtàrí àjàràn kó má lélẹ̀ kò máa ń ṣẹrù ọmọdé. oṣù ọ̀pẹ mi ẹ̀ máa gbé mi. oṣù ọ̀pẹ mi ẹ̀ máa gbé mi. Akpabio o ah, ah. o o ọmọ o ah, I wan see you for corner. for what for what again. ẹ jọ̀ọ́ torí ọlọ́run kéèyàn o kéèyàn má mi lójú torí mi ọ̀bá torogún wáyé o mi ọ̀bá torogún ara mo wá rọ̀rẹ́ mi kí ló mi lójú. wọn náà tọrọ owó make I go see am. ṣe bí ẹ ṣe fúnra yín nìyẹn lọ mú fún gbogbo tó torí ẹ wà lè má kọjá five hundred naira ẹ kó lọ káwọ́ sókè nǹkan náà kò mú fún kọ́nà. tanitani ṣé èmi sọ̀rọ̀ owó nísìn mo ní i want you ṣé i say i see you for money. kí ló fẹ́ rí fún ní kọ́nà tí ó bá yẹ kó fẹ́ tọrọ owó. yakobo sì àìkò la o gbé mo ti wà èmi náà dá o èmi ọ̀dà ìkànnì mi ò ń dá o ìjàpá tó nínú ọ̀wọ́n ọ̀dà ẹ̀yìn rẹ̀ ò sún ọ̀wọ́n. ẹ jọ ẹ fà wọn lọ sí kọ́nà let me see you. baby baby mo. come back to me o oh, má ba má sọ má o. èmi náà dá o. má sọ̀rọ̀ má sọ̀rọ̀ sí o. èmi oh. náà o. yìí kò sọ bẹ̀rẹ̀ náà o. olòṣì aláǹkárá ó tún sì dé bí ó ti mọ̀ pé fàájì kan máa ṣẹlẹ̀ olòṣì fẹ́ gba tiẹ̀ náà bóyá àwọn ló ní ihò tí wọ́n ti ń kọbọ̀ olòṣì èèyàn. apábíò. ẹbẹ dín. kíákù kí ló dé tó lọ kówó lé ọkọ̀ tó ti gorí odó. ibo ló ti rọ́kọ̀ tó ti gorí odó. Ah, ah. ọkọ̀ tó ti gorí odó ló gbé o ọmọ gbálòkù ọkọ̀ yìí sọ̀yàn di mẹkáníìkì ni ọmọ ìyá sọ́nà káàkiri ẹ̀fúnmi gbogbo sọ́nà lórí ọ̀dà mọ́ má kówó lé ọkọ̀ o kò pé rẹ o. ṣé ti ń pè ní agbábi o jẹ́kẹ́ mi sọ mọ́ tó o bá fẹ́ ja ayé orí rẹ. àwọn ọmọ kan ń bẹ láwọn ọmọ gegidi tí wọ́n ṣeré fún wọn náà tínú rẹ̀ ó dùn. àwọn oríṣiríṣi ni ọmọ jáde lẹ́nu rẹ̀ ọmọ pé ìkọ̀lé fún ọ ìrọ̀kọ̀ fún ọ ah! àsórí mi ò pé láti dọ̀ níbo mo wá fi ọ́ sí níbo mo wá fi ọ́ sí ọmọ dára bó ti wọ̀ ọ wá lọ jókòó ti ìradà àdáhùn. jẹ́kẹ́ mi ja ẹ̀ tán torí yakubu sí yẹn tó bá ti gba ọtí ẹ̀ yìí hmm, kò sí style jókì fún mi o. Ah! ẹ tẹ̀ tí ń jẹ ìgbín tẹ́lẹ̀ tẹ́lẹ̀. mo ti jẹ o. kò sí wàhálà i know say na the yansi na him dey sign your face. Eh. Oh, no wàhálà eh, èmi ní the change there. change hmm. ah, ẹ̀bẹ̀ dín nǹkan tó bá ti mú ọ síwájú nìyẹn ah, mo ti máa sọ̀rọ̀ ìyá kò bó ṣe o ti mọ̀fò. obìnrin tí mo ti rí a tó ti ń sọ pé mo fẹ́ tọrọ owó ni kí n wá tún yẹ̀yẹ́ ara mi lójú ẹ̀ torí ẹ̀ mo fi pè ọ́ bọ́ sí kọ̀rọ̀ ìfẹ́ wọ́ra mi ni. tó gbé mi ṣe wà yìí mi ò ní ṣéǹjì kankan lọ́wọ́. ẹ mú odidi wá. wo wo wo kò sódi dìpòdépò àbọ̀ tó bá fẹ́ mọ tí ọtí wà. ọtí pọ̀ kò sówó. kò sówó. apá mi ò. kò sówó ah, ọmọ tí. ẹyẹ mọ tí. kà lọ. apá mi ò ẹni tí ó wọ ọ̀pàlọ́ lọ bá ẹ máa wó rádaràda mo wá nítorí owó ó ní kí n máa mutí ṣé kí n mutí kú ni ìwọ ń lọ ìwọ ń lọ bẹ́ẹ̀ tí wa ẹ lọ wọ ara yín pa ni ariwo sọ láìpẹ́ yìí èmi mo sọ bẹ́ẹ̀. Ah. Ah, you don't open another bottle yes now this one don't finish. abeg where we they go abeg. no time where we they go now then pari eléyìí na make i finish this one then i will follow you go We shall ṣe ṣe now. no drink and finish Where we they go. kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá. Okay. No, me, me, me, me, me, me, me, me, me, me, me, me, me, láti jó òrígò tí mẹ́mi bá mi send láti Dubai. really oh oh ó mà nice o. àbí kí ló fi ìṣàlẹ̀ bó ṣe rí. wọ́n wù o bó ṣe rí lọ́wọ́ ẹ̀. jọ má jẹ́ kó mọ́ mi lára. gbogbo èéfì tẹ̀. ṣáájú à ah, ojúmọ ohun tó yónú. ó mà rẹwà púpọ̀ o ẹ lè ṣọ́ọ̀bù yìí gògìlà mọ́. àrùn kò ní ẹ̀mẹ́ ṣọ́rọ̀ tí mo wá sọ yẹn ti wá fẹ́. ó fọ́ ni o bí ètò béèrè yẹn fọ́ ni gan. mo jẹ́ kó wá. ọ̀rẹ́ mi láti fẹ́ máa lọ ṣíbẹ́ sọ pé wá bá mi ṣeré ni. àti pé ọ̀rẹ́ mi wọ́n ti máa wá ní. no no no no no ẹ eh! jẹ́ ká máa lọ Angela màá máa kẹ́ lítà. ok mo máa expect ẹ ṣá bọ́lá títí ló jẹ́ kí n ṣàlejò ẹ̀kọ́ ọjọ́ mi tó bá padà wá. Ah, ah, mama expect ọjọ́ yìí. ẹ no bá wọn bá wọn lójú sọ pé wọ́n ti dáná kí wọ́n bá wọn lè wọ́n lè wọ́n ti jẹ́rìí sẹ́ ọ̀gbẹ́ni mi ti jẹ́rìí sí mi ti jẹ́rìí sí má kú ẹ̀ ẹ́ fún mi kí crazy. Auntie, I'm not crazy. You were not crazy. You were not crazy. Auntie, you were not crazy. I think you is not fair. Not fair, man. I think you is not fair. Not crazy. Auntie, I think you is not fair. Not crazy. Auntie, I think that is not fair ẹni tó wà kọ́ mi báyìí nìkan lára ẹ mọ́ àwa yòókù ara yóò mọ̀ rárá àti ẹ̀jọ̀ torí ọlọ́ ẹ̀jẹ̀ kí wọ́n báàgì wọn. ilé jẹ́ gbọ́ jẹ́ kó wọ́ náà ṣe é sí. ẹ má rọ pé ẹ má rọ kẹ wò ó ṣe kọjá ló ṣe yẹ pé ìkọlẹ̀ wò ẹ jẹ́ kí mi rà wá tẹ̀ ẹ wò ẹ wò náà ẹ jẹ́ kó wò ó nígbà tí o ṣe ìlẹ̀ mu. àbí ọ̀rẹ́ mi ẹ wò náà. ó ti ẹ̀ já ọtí tẹ̀ ń wá lélẹ̀. ẹ wọ ẹ bá ẹ bá mi kọ ẹ bá mi kọ. ìdè tó ẹ ṣe ẹ bá kó kàn mí ẹ ṣe o. ọ̀sán kí n bí gbà máa tẹ̀ múnú mi dùn. ọ̀sán kí n bí gbà máa tẹ̀ múnú mi dùn. Bọ́lá, kò Azim. Ó ṣèṣe rẹ̀. Nǹkan tó sọ mi gbọ́, ó ṣe kí ni? Ó ṣèṣe rẹ̀. Báwo ló ṣe mú góòdì ẹ̀ tí mi mọ̀? Ṣèléṣe dáríjì mi jọ. Kí n dáríjì? Ṣé o lè promise mi pé o ní ṣe bẹ́ẹ̀? Mo ṣe lórí sọ́ńtẹ́ mi ní ṣe lónìí. Tó bá ṣe bẹ́ẹ̀, kí n kì í ṣe no tó bá ṣe bẹ́ẹ̀ nǹkan. Ah, àti eyín rẹ̀ <laughs> ẹ̀kọ́ ọdún mẹ́ta <laughs> ah, ojú yìí dán o èwo èwo èmi ni mo ṣe mistake ẹjọ́ ní sí mo mọ̀. ẹ má bínú ẹ bá bọ̀ o. fún mi àǹtí ẹ wá ẹ wá ẹ wá. Ah, arábìnrin kí ló dé ìgbà mélòó ni màá fi sọ fún yín pé ọṣẹ yìí ọṣẹ ọṣẹ kejì dà ah, ah, báwo lẹ ṣe máa ń ṣe báyìí torí ẹ̀rù jẹ́ nǹkan ṣe méjì fún mi mo ló ṣe eléyìí ní kẹ́ máa ti fọ àǹkárá fún mi ọ̀dàwọ̀n yẹn ní kẹ́ máa ti fọ àwọn ọ̀dàmà tẹ̀ra kí ni ìṣòro ayé yín ọ̀rọ̀ yìí ti sú mi o tabadẹ̀ ní kẹ́ ẹ gbà ká fún yín lówó ẹ̀ní rárá iṣẹ́ òògùn yín òun lè fẹ́ jẹ ṣé ẹ bá ṣe fẹ́ jẹ náà rèé ẹ fẹ́ sọ mí lọ́lọ́run ẹ fẹ́ ba ọgbà aṣọ jẹ́ fún mi ọ̀rọ̀ yìí ti sú mi èmi rò pé mi àti yín lè ṣe kọ̀ọ̀kan mọ́. àmọ́ ìgbà mo ti. ṣé crazy ni so mami lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mami má wúri má ẹ má sọ ẹ má sọ ẹ má sọ. ta la wọn. ẹ má sọ ọkàn ẹ àpẹ mad kan. sẹ́ni pọ́lì eléyìí ò pé ṣé mi ló ṣe èmi èmi ni wọ́n ń bú. orí mi ò pé ẹni tó yóò pé. ẹ bá mi pé ṣàdé kí n gbọ́ sọmọ lélẹ́yìí. ṣàdé iyo ṣàdé iyo ẹ bá mi pé Ṣadé kí n gbọ́ ààyè Ṣadé yìí o. tó bá bínú iná ò mójú ẹni dà o ẹ Ṣadé yìí o. Ṣadé yìí o. tó bá tọ́ ó kàn jọgbọ́n tó bá tọ́ ẹ ó kàn jọgbọ́n o ẹ. Ṣadé yìí o. ìjọ̀gbọ̀n ṣe dání kan fà òwe ìjọ̀gbọ̀n ṣe dání kan fà òwe ẹ má má tọ́ ṣadé o a tẹ̀bá tọ́ ṣadé o ò ṣadé a bínú ẹ má má tọ́ o e ṣadé o mọ obìnrin ṣadé o mọ ọkùnrin o a bá gbogbo yín jà ni iyo iyo ni òní obìnrin bí ọkùnrin ni o obìnrin bí ọkùnrin ni o àyè ẹ jáde jáde jáde ẹ bá mi pè ṣàdé kí n gbọ́ náà ṣadé yìí o. ṣadé yìí ẹ bá mi pè ṣadé kí n gbọ́ ààyè. well done mo mọ̀ ọ́ double cross ẹ̀ mo ti ń tẹ̀lé ẹ̀ mo ṣe ń yọ mo ṣe ń ṣàgbéyẹ̀wò rẹ̀ so ẹ̀yin lélẹ̀ ẹ máa dọ́gbọ́n máa ṣàgbélò ṣàgbé tó bá wá dalẹ̀ ẹ̀ níjẹ́ ká sùn ẹ̀ máa máa mọ́ wa lójú disturb olè ni ẹ. rárá sá mi ò ń ṣọlẹ sá ẹjọ sá mo rí irin kan níbẹ̀ yẹn ni mo lọ mú ẹjọ sá. ìwọ rí irin o lọ mú. bẹ́ẹ̀ ni sá. pẹ̀lú bó ṣe rí o fẹ́ sọ fún mi kó n ṣaago ló ṣaago. Ah, informant ni a fi mọ orí ẹ ìwọ ló máa fi mú fílẹ̀ tó bá dé òun máa pè ọ pé ibi báyìí wọn ń lo kinní kan ibi báyìí wọn pààkó. Ah, bọ́bọ́ àti wà ní tipẹ́ jọ nínú kí n pe àwọn ọlọ́pàá kan àwọn ẹ̀ kó alele èwo ló fẹ́ bẹ̀ alele. kémi ẹ̀pọ̀ ẹ̀ mi rò gbádùn ẹ̀wọ̀n ló máa ẹ̀pọ̀ ẹ̀ jẹ́ kí n pa àwọn ọlọ́pàá sí ah, ẹ̀ rábìrì lòrò fún mò ń bẹ̀ ṣe ìyá wèrè ẹ̀ máa máa disturb aládùúgbò ẹlẹ́ǹṣàgò lẹ́ǹṣàgò. àdúrà ló lè dé wàá a sì máa rí òun sátún wa wàlílà wa sì àdúrà ló lè ṣeun gbogbo. ẹni tọ́lọ́wọ́n bá bá bẹ lẹ́yìn fún ààyè ọ̀rọ̀ rẹ̀. five thousand arákùnrin yìí máa burú o. tó bá rí ìyá láyà wàhálà tí mo ṣe kó tó di pé mo ṣàgbégbó ẹjọ́ wọn pè mí lólè ìdánwò ikú mọ ọtún ó bọ́ sí tòsí débi pé mo rí five thousand. bọ́dà mi ẹ dáhùn ojú wo gangan la fẹ́ ṣe lè dá ṣé bá ṣe máa máa bá a lọ nìyí bá mi ló wà ilé o wọ́n ń ṣiṣẹ́ bí aláìṣe ni ìyá àdìsá gan fúnra rẹ̀ gbogbo iṣẹ́ tó ń ṣe gan bóyá ló yá wọn gangan fúnra wọn ẹ̀yin gan fúnra yín ni ẹ̀yin nìkan náà lè ṣe ògùn iṣẹ́ tẹ́ bá tún wá lọ tẹ́ bá bò tọwọ́ kọ́bọ̀ náà lè rí mú wálé ní tí ò tó wá jẹun ni. tí màá sọ pé ó yé mi irọ́ ni mo pa tí bá dẹ̀ sọ pé mo mọ nǹkan tá a máa ṣe irọ́ ni mo pa bàbá ń sapá ìyá náà ń gbìyànjú àwọn gbogbo ẹ̀ náà ojú kan náà ló ń já sí òye mi o. ẹ̀yin lè wò owó tẹ kó wálé ìgbà wo ni ó fẹ́ tán. fàánú wa mi rí àánú ni mo tọrọ lọ́jọ́ ayé mi gbogbo. Ṣadé ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá ọ sọ. Iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ àgbàfọ̀ ó tó gẹ́ mi ṣe mọ́. Màmí ẹ ṣiṣẹ́ àgbà fọmọ bẹ́ẹ̀ ni sórí ẹ̀gbin tó wà ní sẹ́wọ̀n àti ìdọ̀tí yín ó ti sú mi màá mi ó tó lè sọ pé ìwọ̀sí àti ẹ̀gbin ṣẹ̀yìn ó pọ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹ̀yin àgbà náà lè máa ń bọ̀ lè máa ń pòwe lè máa sọ wípé bọ́wọ́ ẹni wà títí kú dà èrò kí n bèrè kó tó pa bàbá ẹni bọ́nà kan ò bá là ẹ gbọ́dọ̀ dín tó wà lọ́wọ́ ẹ ní o àṣàbí òótọ́ ọ̀rọ̀ sọ òkú làákàyè ṣùgbọ́n ṣé wàá mọ̀ pé bọ́nà kan ò bá dí ọ̀nà mi ò lè là á mi ni ẹ ó dáa bàtà wàhálà ìṣiṣẹ́ àgbà fọmọ́ ọ̀sìn kílẹ̀ fẹ́ máa ṣe o èmi mọ̀ wípé ọlọ́run tó dá wa ó ti dá ń tá a jẹ ẹ́ ọlọ́run pèsè fún wa. ah màámi ọlọ́run pèsè fún wa lẹ́wà lórí ẹ̀ mo rògò ẹ má yẹ ká fìyà jẹra wa ìyá lọ ìyàlẹ̀ ìyàlá ń kọ lẹ́tà sí i màámi ẹ rántí pé ọ̀nà fún yìí ọ̀nà ọ̀run máa ní. àṣàbí èmi mọ̀ wípé ọlọ́run kò ní fi wá sílẹ̀ ọlọ́run ní fi wá sílẹ̀ wà lórí ẹ̀ ẹ ṣì wà lórí ọlọ́run fi wá sílẹ̀ yẹn náà ó dà bẹ́ẹ̀ gbọ́ tèmi mo gbọ́ tiyín. èyí ni pé ọ̀fọ́n làwọn ọmọ yìí. Ah, in fact tá a bá rí ọ̀rọ̀ mi tó ju ọ̀fọ́n lọ tá fi lè qualify wọn àwọn ló yẹ kó máa jẹ́ bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí ó yìí ń yà mí lẹ́nu ojú àwọn ọmọ yìí ò jọ ojú ẹni tó lè máa ṣe orú báyìí. actually na according to information tí mo gbọ́ wọ́n ní pé màmá wọn ló train wọn orú ìyàwó wa nìyẹn. you can't believe it wẹ́ẹ́ ṣó mọ̀ pé owó tí ìyá bá gbọ̀n òun lọ́mọ máa hùn. ah no no no even tó bá dẹ̀ jẹ́ pé background ló push àwọn òbí yẹn sórí àwọn nǹkan báyìí ẹ̀yẹ káwọn náà rò pé àmì legacy wo ló fẹ́ filẹ̀ fáwọn ọmọ orú legacy wo làwọn ìyá yẹn fi filẹ̀ fáwọn ọmọ. mo sọ̀rọ̀ legacy fi legacy lẹ̀ bá ṣe máa rí wọn arrest sí òun ni kókó kí ló dé tó ń gègé sẹ́yìn. ṣọmọ àwọn ọmọ ta ti mọ àdírẹ́sì wọn ta ti ní evidence nǹkan tó yọ lára so kí ni pé kí ni nǹkan tó rò ṣe kakọ lọlé let's go extract them kakọ pick wọn i mean we good. <laughs> má jà ṣe bẹ́ẹ̀ nǹkan tó mọ̀ máa fi yí ẹ̀ bí tiẹ̀ wà. mo mọ̀ mọ̀ pé ẹ̀yin ọmọ yìí torí mo ti ń wò ó lọ́sí àti ń pọ̀rọ̀ yìí lówó ó ti ń láronú ó dẹ̀ ti ń ó ti ń di nǹkan tó ń jẹ́ ìbànújẹ́ fún mi ṣé mọ̀ wípé tẹ bá ṣe dáadáa mo máa ń sọ pé ṣe dáadáa ìjọ tí mo dẹ̀ ń mú tó ń sẹ̀ wẹ̀wẹ̀wẹ̀ ṣé mọ̀ pé mò ń yìnyín àmọ́ ó ti wá ṣe díẹ̀ lẹ́nu ijọ́ mẹ́ta yìí mi ò dẹ̀ lè wá torí yín àbá kébi wá pa mí kú tàbí kíyà máa jẹ mí jẹ́ rántí wípé ńgbà tí bàbá yín ṣọpá lọ tó nítorí pé èmi bí obìnrin tó wá tó ṣorí burúkú kan kó tó di pé ó rìn ó rìn gbèrègbèrè olórí burúkú tí mọ́tò pàdánù níbi tó ti ń wẹ́ ní máa bọ́kùnrin fún kẹ́yìn ọ̀bọ́bìnrin kó lẹ́yìn òbọ́mọ àlùbáríkà ẹni tí ò ní irú yín ò ní ní nǹkan kan ni ẹni tí ò ní irú yín ò ní lẹ́nìtì ni ṣé wá ríbi tẹ́ wá inú yín ti ń bí mi èpè lọ́rọ̀ yín kàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí èmi ò mọ̀dí tẹ́bí ṣe máa máa pa mí gbà tí mo lọ́mọ láyé ebi ti pa mí ṣe bí ẹni jọ́ mẹ́ta ẹ mú kọ̀kọ̀ wálé mọ́ mo ti ń ta gold mo ti ń ta nǹkan ní mi jẹun ṣé olórí burúkú ni yín ni ṣé lè ṣe ọmọ lẹ́fẹ́ yà ni ìgbà wo nìyẹn dé ìgbà wo lórí burúkú yẹn dé bá yín ìgbà wo ló dé bá yín èwo ni calm down bẹ́ẹ̀ ìgbà wo lórí burúkú dé bá gbogbo yín. ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ nípa ṣe máa ń jagba a máa ń jagba all the time nínú àwọn méjì gan wọn ò dọ́lẹ̀ out ẹ̀yin náà wọ́n ṣe lọ́nà àwọn ẹ̀gún kékeré tá a máa ń mú wálé yẹn ẹ̀gún yẹn ò yọ mọ́ ni everybody ń kígbe pé àwọn broke àwọn broke àwọn broke. Eh, wọ́n wá sàṣẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ èdè ń dìyìn papọ̀ ló fi wá jẹ́ pé at the same time lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta broke sí òun ò ní eléyìí ò ní ìwọ ò ní ah, ẹ máa ṣe bí ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ tí eléyìí ò bá lọ ẹ jagba bí bí mo ṣe wà yìí tí bá kàn rìn títì lásán tí bá kàn ti wò tí bá kàn ti wò pókè ó dà ìpele yìí nǹkan kan yẹ kó wà lára ẹ jáde bẹ̀ ṣé ẹ̀ ń délé ẹ̀ ń bọ́ bẹ̀ ẹ̀ ń ṣe èrè ṣé ẹ rò pé mo lọ gbà àwọn ẹ̀bà tẹ̀ ń jẹ ni ṣé ẹ̀yin tí gbogbo ẹ̀ sì dúró lára yín tèmi gan tó yẹ pé ti máa jábúrà wà lẹ́lẹ̀ mo rọ́kùnrin lémi kiri ẹ̀yin tó yẹ pé sì dúró yóò dúró òṣì láyà yín ẹ̀ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ òṣì kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí mákẹ́ẹ̀tì yín tí ó ta. mọ́mì ariwo ẹnu gbẹlẹ́ everybody ń pa àṣà àṣà ni mọ́wọ́ tí ò sí ń bẹ̀ ẹnu gbẹ. ṣé ẹ mú wọn wá balùwẹ̀ kán rọ mi ẹ kán mo kán rọ mi ìwẹ̀ sí. ẹ mọ̀ ká change tamak náà ojú ti wà lára gbogbo wa a dẹ̀ change bí ta ti ń já nǹkan gbà ta ṣe change yẹn máa ní láti observe a máa fojú wo lẹ̀ pé ṣó lọ àbí ò lọ a kàn lè máa tọwọ́ bọ kiri mẹ́n. àmọ́ ẹ̀ òwú gbẹ kún rẹ̀ ni à kò yá wa gan. ọmọ yìí ti ya wèrè o wá ibi tí wọ́n lọ ń jẹta kọ́ oṣù tá ń jẹta. màmá ẹ ọ̀rọ̀ orí bẹ ṣe sọ yẹn ó lọ ní ìjẹta ṣé bí wọ́n sún lé ìjẹta so ìwọ náà tún fẹ́ sọ pé kò sí kankan kò sí kankan. Ah, ṣé àṣù kankan ah, ṣé àṣù kankan gbọ̀ fẹ́ ni. ṣé èmi kọ́ ni mo máa ń mọ́ tó pọ̀ jù wá sí ilé. Ah, ìwọ ni èmi ni mo máa ń mọ́ wájú mọ́mì dẹ́ mọ̀. ìwọ wo ló máa ń kọ́ wájú ìwọ ló pa èmi mo máa ń kọ́ wájú. ṣe fẹ́ wọnú fún mi nísìnyí. bí mo ṣe fẹ́ wọnú mọ́tò mi ni mo rí wọn ah, arẹwà lójoojúmọ́ gbèsè báyìí pé ó yẹ kí n lè wá bá ẹ so kí n bá lè mọ̀ pé nímọ̀kì lẹ ṣe dárúkọ ká. mi ò mú kọ́kọ́rọ́ mọ́tò kan dání ṣòro kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ lápò mi mo ń ṣe pé mo fẹ́ fi gáàsì ẹ̀ àmọ́ mo lọ ra kọ́ni supermarket bí mo ṣe ń jáde tí mo wọnú mọ́tò ní mo rẹ̀ mo ní à ah, irọ́ mi ò lè jẹ́ arábìnrin náà mo gbúdọ̀ kí ni gbúdọ̀ mí ìtẹ́. ẹ wo ẹjọ́ kí ni mo lè ṣe fún yín. ohun mi láti mọ ìjọba ẹ̀ so ká tẹ kọ́kọ́ bẹ̀ láti lórúkọ náà kí lórúkọ ẹ̀. Bọ́látìmí. orúkọ yẹn rẹwà gan-an um, uh, jọmí lójú lórúkọ tèmi ah, wọ́n gbé mi wá sínú ìlú yìí gẹ́gẹ́ bí agbátẹrù ilé ìfowópamọ́. báwo lè ti ṣe. actually i'm about. oh nice <laughs> nice. ẹ eh, eh, káàbọ̀ ẹ káàbọ̀ sí mi wá. Eh, lóòótọ́ lóòótọ́ náà ó ń kémi àǹtí ẹ̀ kájọ mọ́ra wájú báyìí kájọ máa jáde. Ah, ah, ẹjọ ṣe fọ́ mi ṣé ẹ̀rí age difference tó wà láàrin mi àti rọ̀rọ̀ wọn. Ah, ah, ah, má ṣe bá ìyẹn ìwọ náà ṣàrí bójú mi ṣe rí ojú mi ò jọ ojú ẹni tó gbó ohun mi kàn lè gbọ́ lè ojú mi ò jọ ẹni tó gbó ṣòro gbogbo àwọn tí ó jẹ́ gbogbo àwọn tó jẹ́ sàwáwò tí mo ti bá jáde tẹ́lẹ̀ gbogbo wọn kàn dá mi lọ́gbẹ́ ọkàn heartbreak here and there ṣòtí ẹ̀ wọ́n wò ó kè é. Ah, bóyá kí n bá wọn ṣàwáwò mi tó jẹ́ pé a jọ fi ojú jẹgbẹ́ ká jọ bára wa tó bóyá ọ̀rọ̀ wa yíra wa jù báyìí lọ. ọkùnrin. Ah, bọ́lá tó ó ṣọ̀rọ̀ ọkùnrin o tí èmi àti ẹ̀ tá bá jọ jókòó tó di pé kí ni a ti lè fọwọ́ rẹ́ra wa ní mú ẹ̀ wá rí i pé ah, mi ò mi ò dàgbà lọ́kàn mi ti bá yàn young at heart. Mm? try. inú mi dùn ara mi yá gangan àmọ́ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ fún mi àìfà. <laughs> Um, mo ń wò pé bóyá kí n tí wàá jọ mi nu wọ́n sọ pé kí n lè lọ drop ẹni tí mo lọ eh, mo pa ti ẹ sẹ mi ò lè ti <laughs> ẹgbẹ́ náà no mi ò lè kidnap ẹ. ọmọ òṣàgbàfọ̀ ń kaṣọ wálé. Siwọ́kẹ́. Mo ń ṣàyà Siwọ́kẹ́. Ah, wọ́n ti ní láti wọ́n kéde because um, tàbá ti kúrò lọ́la ìṣèlú tí mò ń gbé náà ibi tó ti máa lọ wọ́n kó dáadáa. Really? Yeah, um, lọ sí bọ̀dọ̀. Um, Shall we? Yes, we shall. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Orí ogun ọ̀rọ̀ ojú gbà mí tì. Don't call my number again. Don't come to am. Just what is like this there? Get out of this place when you dark my body grima binu here. What are you talking about? Ó kọ́ mi ò dé jóun torí olóhùn. Tí ẹgbọ́n nǹkan tí mo fẹ́ sọ jóun. Ṣé kí n lísìn yẹn orí ẹ̀ ò pé orí ẹ̀ ò dẹ̀ ní pé ṣé ẹbí tí mo tẹ̀ bẹ́ẹ̀ ẹbí tí mo bẹ́ẹ̀ hági òní tí bá dijú mi tí bá là tí bá ṣe bá ṣé o tún dúró ni ṣé o dúró ni ẹ ti ń dùn eléyìí ni get out of my house jọ. bọ̀dà fọ́ká mi ò mọ nǹkan tó ń wá kiri. ọ̀dọ̀ yín yìí wà quiet gan. ah bàbá mi má bínú jọ bàbá mi báwo ni má bínú má bínú pé mo dá ẹ dúró díẹ̀ èmi wà nínú ọ́fíìsì obìnrin ni mò ń da àtẹkù àtàtà mò ń da méjèèjì papọ̀ kò ṣàmọ́ nítorí tiẹ̀ náà ni pẹ̀lẹ́ you are welcome ẹ ṣorí bóun ṣe ti pè mí ó ní pé òun àtàlejò ni àwọn jọ ń bọ̀ kíá mo ti sáré lọ jẹ gbèsè wípé ah kálejò bá dé kí làlejò fẹ́ jẹ you don't want to see how I ran into the market láti lọ ra ìpìyà ẹja tútù mo ń sè fún ẹ. mọ́mí <laughs> ta ló rọ yín pé kẹlẹ́ jẹ gbèsè. Ewo ni ta ló rán mi ní gbèsè jẹ irú ọ̀rọ̀ burúkú ò ló ń sọ yẹn ok ńgbà tó pè mí tó lálejò ń bọ̀ ẹ ṣé mi ò ní jẹ gbèsè nǹkan tán tán tán máa jẹ ni ẹ máa wọ àwọn ọmọ yìí ńgbà ṣé ìṣojú àlejò ló yẹ kó ti sọ gbogbo irú eléyìí the last time tí mo ra food stuff sílé ó mọ̀ pé mo ta chain ẹsẹ̀ mi mo fi rà á ni gbogbo àwọn nǹkan tó wà lọ́rùn wa ìtorí ìjọta bá broke náà la ṣe ń kojọ ẹ yóò da ṣé kírú ọmọkùnrin tó da báyẹn ni ẹlẹ́ni tó ń bọ̀ tájẹ́ pé lè já tìbí iṣẹ́ ló ti ń bọ̀ kó má ní kọ̀kọ̀ jẹ mo dẹ̀ wó pé kíkí mo lè fi ṣàlejò mo pé kí sẹja tútù fún ibẹ̀ yìí náà wọlé sí ẹ gbogbo lè pa èyí tó lè gbẹ̀mí èèyàn ni bàbá mi jẹ́ sáré lọ gba àwọn iṣu. ẹ báwo lẹ ṣe wá fẹ́ san gbèsè yín sìn ẹ nítorí kò sanwó nu ilé yìí báwo lẹ fẹ́ san gbèsè yín. Ah, but what is wrong with you kí ló dé tó ń disgrace me now ìṣojú àlejò la ṣe ń jẹ gbèsè ẹ̀yìn ẹ̀ láti máa sàn ọlọ́run ọba ló ń sọ gbèsè náà à tó bá dẹ̀ wá di kàràǹgídá máa sọ tọrùn mi ilẹ̀ máa sọ máa sọ gbèsè náà ṣé kóun lè wà òkè. bàbá mi jẹ́ sáré gbé agbèsè gbèsè iṣu ń bẹ̀ yẹn jàre. because èmi náà mo ti mo ti fẹ́ máa lọ fún mi ò ní fẹ́ kí n ṣe yọnu mà. mo wù mí pé kí n taste inú ẹ̀ nítorí pé mo ti lọ́ọ̀kì appointment kan ìyẹn so mo ní láti lọ àti ìtì. ẹ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ bá mi lọ wá àbọ̀ ọlọ́mọ rí àwọn kí ọlọ́mọ rí ńlá yẹn bá mi da ọbẹ̀ yẹn sí jẹ́ kó máa gbé nǹkan ẹ̀. ọwọ́ mo torí ẹ̀ ṣe ṣé mi máa torí ara mi lọ ṣe fìyà ni. lépìyà tó jẹ́ pé bíi five thousand mo rà àtàtà àtòrúurú àti yòókù one thousand five. ṣeré ọwọ́ a ò ṣí ọkọ mi. ọmọ yìí máa ṣọmọlúwàbí o ṣọmọlúwàbí o five thousand wọ ẹ̀ jagun ló fún mi ó yìí kú bí one five tí mo máa dá padà ẹ kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà ó ṣé bàbá mi o màá tún máa rí ẹ o. <laughs> èmi kì á ayé ń ṣe mí ni lémi tí mo bòróró tí mo dàlùbọ́sàlù èèyàn agbọ́n tó ń ta sánsán yìí kò ní sọ pé èèyàn mi mò ń sùn èyí ẹ̀yìn kan máa wá gbá fẹ́ jẹun àjèpìyà àtiyán iye burú. ìwà rere tó ń lẹ́sọ̀ ènìyàn orí ogun ara ojú bá mi tì ojú bá mi tì. <laughs> ẹ jẹ́ kí n bèbè màá mo fẹ́ lọ yìí sára. ok màá dúró díẹ̀ ní mọ́tò wọn. Ah, <laughs> èmi wà máa ń pẹ́ nínú restroom. o máa ń pẹ́ nínú restroom. bẹ́ẹ̀ni. ó dáná bí akémi kúkú máa lọ ń gbà ẹ ìjọ́ ọ̀la máa tún ara báyìí. ẹ má wọrin màá kọ òyìn ṣe bí mo ní nọ́mbà yẹn. For sure, Puma. <laughs> you know. Promise? <laughs> Promise, my uh, queen. Just so you know, I love you. Okay, okay. Uh. Mr. Man, how does she We're one little. bóyá bẹ̀rẹ̀ sí ní kó o mọ́wọ́ ọwọ́ ìsìnlẹ̀ ìsinsìn. dá mi lóhùn kí tó ń gbọ̀n fẹ́ kí n gbájú rẹ̀ dá mi lóhùn kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá. Banji kí lọmọ yóò má díẹ̀ tún ṣe fún ẹ this time around. jọ eh? kí ló sọ pé mo ṣe fún un. there we are ó máa like máa fi question down ìbéèrè and sasha àti ní ìsàn kankan wàá máa máa fi béèrè wàá máa máa fi down ìbéèrè. Eh, eh, anyway a kì í tóra wa bá rìn ká má lè bára wa sòótọ́ ọ̀rọ̀ yes tá a bá jọ̀rẹ́ a gbọ́dọ̀ lè bára wa sòótọ́ ọ̀rọ̀ tó dáa. Eh, kí wọ́n ní òótọ́ ọ̀rọ̀ tó ti sọ sílẹ̀ ń sìn i'm not getting you. Banji you are my best friend àbí jẹ́ kí n sọ kìnnìkan fún ẹ sórí ara lílu máa mọ̀ sí àmòdì wèrè pọ́nbélé hánhán làwọn ará ta máa máa bẹ́ẹ̀ pè é. ọ̀rẹ́ kí ni wèrè inú ọ̀rọ̀ tó wà ń lẹ́yọ̀ ẹ̀. Banji láàrin màá tiẹ̀ lóòótọ́ ni pé kó sóbìnrin gidi tẹ́ẹ̀ bá ní pé kóun wọ́bìnrin gidi látìkìtì dẹ́kọ̀ ó ṣeé ṣe kó má rí kò yẹ ṣọ́ra àwọn tá ti marry gan à manage wọn ni èèyàn máa manage obìnrin ni igi yóò da àyànná tòun ò da àyànná níjọ́ oògùn la fẹ́ rí igi tó máa sun oúnjẹ jìnnà. jọ́ kí ni kókó ọ̀rọ̀ ẹ̀ gbogbo báyìí as in where exactly are you going to where are you at this moment and where are you coming from kí ló ń try láti pass across because i'm not getting you. okay ìwọ nìkan náà ni eh, fún mi wá Kódà olè eh, Dọlápọ̀ olè ọmọ Yomade yìí she's a very good girl kí ló tún ṣe tó tún fẹ́ le. Oládélé oh, ń sìn gbogbo ẹ̀ dry àárín nǹkan kan máa àárín nǹkan kan jẹ àmàlà tó kéré jù kò sẹ́ni tó rò fún akájẹ ń sìn. Eh? Hmm. Ọ̀rẹ́ṣẹ́bi ló ń pa ẹ́ ni why not just say your mind èmi ò mọ̀ pé ọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ tó fẹ́ wá bá mi sọ lélẹ́yìí ká ní mo mọ̀ ní mi ò ní mi ò ní jókòó síbi kí n máa kí n máa listen sí gbogbo rubbish yìí now see i'm gonna do you a favour the next time you have something important to discuss with me call me màá gbọ́ màá dúró but till that time jọba mi tilẹ̀kùn tó bá ń jáde. banji o ma o ma o fẹ́ fi mí sílẹ̀ sórí àga ni banji bọ́ síbí jọ bọ́ bọ́ ah, ah ẹ máa wo banji tá à ń bá sọ̀rọ̀ torí ọlọ́run ah hey ah. ah. Ah. so omi ìpè drama tí wọ́n ṣe fún ẹ nìyẹn. kí ni mò ń sọ yìí drama kan náà ṣe fún mi film cinema standard náà ṣe fún mi wọ́n kọ́ pa wọ́n dẹ̀ yà pa. ògbóǹtarìgì gidi ni wọ́n. Ah, ọ̀fọ́n làwọn iléeṣẹ́ ọ̀fọ́n tó bá rí gbogbo fíìmù tí àwọn ọkàn act mi nínú ilé wọn wọn gba à èmi náà perfect wo wàá mọ̀ pé lineage wọn ló lè wà i'm telling you àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà gbogbo wọn náà ah, action pọ̀. Hey nǹkan tí mo rò ń ni pé ṣé wàá rí i pé a ní láti dára wa láàmú akèrègbè wọn ti júwèé ibi tí a máa fòkùn sí lọ́rùn wọn náà. ọlọ́kùnrin wọn ti fún ara wọn ti fún ara wọn invite ikú báyìí sìn. ah that means pé a gbọ́dọ̀ pẹ́ lórí mi kéṣekéṣe má bàbá wa ń bẹ̀. we need to act fast fast fast fast fast fast fast. Come on, come on. ń gbá lórí ṣàkíyà mi lẹ́yìn. ẹ bá mi pè ṣàdé kí n gbọ́ ná ṣàdé yìí o. ṣàdé yìí o ẹ bá mi pè ṣàdé kí n gbọ́. ẹ dẹ̀ rò pé ẹ lè ṣiṣẹ́ ńlẹ̀ olúwa rẹ̀. kí ló dé tí ìgbésí sẹ́. ẹ lè máa gbálẹ̀ kẹ́sì máa tún gbogbo àyíká ṣe. Ah, bí bẹ́ẹ̀ ṣe lérò gan lọ. ó dà tí ẹ bá lè ṣe bí èlò lẹ fẹ́ gbàgbọ́. Ah, alàgbà kò sí ìtẹ́ fún mi tẹ́ fún mi ibi sí olúwa ni. màmá ìbọn o ẹ mọ̀ pé àgbàlagbà ni oh. ẹ̀yin ẹ̀sùn iye tó bá wá látọkùnrin tẹ̀ fẹ́ gbà tó bá dóye tá a lè san má sọ fún yín. alàgbà iye tó bá ti wù yín láti wọ ọkàn yín wá ni ẹ fún mi o. ó dà ẹni tí ó ṣiṣẹ́ ìgbẹ̀yìn hmm. twenty thousand la ń fún ah! ṣé ẹ lè gbà. alàgbà inú náà dà sí ibùdó tẹ́lẹ̀. ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde màmá ẹ dìde ẹ má ṣe wàhálà ẹ dìde. tó bá ti tẹ́ yín lọ́rùn ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ah! ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ah, àdúrà yóò gbà ẹ má ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ má dara yín láàmú ẹ má dara yín láàmú ẹ dìde bó ṣe jẹ́ nìyẹn. màmí ṣe é ṣọ́ọ̀pù yìí ṣé tẹ fẹ́ lọ ṣe yìí ó dájú tẹ fílẹ̀ lọ ṣá ẹrù kẹ tó ṣe o àṣàbí iṣẹ́ olúwa la pè é o mọ̀ pé bẹ́ẹ̀ máa ń ṣiṣẹ́ olúwa ó dára púpọ̀ àti wípé ọlọ́run ó darapọ̀ mọ́ wa èmi olówó darapọ̀ mọ́ yín o nǹkan tó èmi ń sọ ni wípé iṣẹ́ yìí ṣé wọn pé ń tẹ fílẹ̀ iṣẹ́ ara yín ni eléyìí yé má ṣù má tọ̀ má lọ bí má lọ bí ó má wà ń bẹ̀ o ẹrù kẹ́ tó ṣe o. àṣàbí torí pé jọ́sọ olúwa gangan ló ṣe wù mí torí pé yóò fún mi láǹfààní láti súnmọ́ lọ́rùn pàápàá jùlọ lójú ọ̀rọ̀ rẹ gangan hmm? ọ̀rọ̀ tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ ló bọ̀ra ahòhò ló mọ ọjà sí i hmm? ṣé nǹkan ò tó kí n súnmọ́ lọ́rùn kí n súnmọ́ lọ́rùn torí ọ̀rọ̀ ayé rẹ̀ kọ́lọ́n bá ń yí o padà sí rere. ẹ bá mi pé ṣàdé kí n gbọ́ ná ṣàdé yìí o. ṣàdé yìí o ẹ bá mi pé ṣàdé kí n gbọ́ ààyè ṣàdé yìí o. tó bá bínú iná ò mójú ẹni dà o. E. ṣàdé yìí o. ṣàdé yìí o. tó bá tọ́ ọ̀jọ̀gbọ́n tó bá tọ́ o kọ́ ọ̀jọ̀gbọ́n o ẹ́ nínú ṣàdé yìí o. ìjọ̀gbọ́n ò ṣe é dání kan fà o ẹ́ ìjọ̀gbọ́n ò ṣe é dání kan fà o. ẹ má má tọ́ ṣàdé o a tẹ bá tọ́ ṣàdé o ò ṣàdé a bínú ẹ̀yin ọmọ ìjà ẹ mọ̀ dandu o ṣé ẹ gbọ́ ni abẹ́júnú lè lọ ni. Ah, ah. kí wàá ní tún da yín dúró. Ah, bàbá àdìsá a ní ká mọ̀ kó òun lé láì dágbére ni èmi o ìbá yàmúlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn bẹ́ẹ̀ làwọn ọmọ mi náà sì bá yàmúlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn ìwọ náà wòye ọdún tá a ti fẹ́ra owó ara mi ni mo fi ṣàgánú lé ìwọ wo tọ́ ọ bá wọlé dáadáa ìkan ya agbélérí ara wọn ni amómi tutù yìí tí sì ń bẹ́ ń bì ìyá mi ló fún mi nígbà tó ti bàjẹ́ tó jẹ́ pé ìwọ náà lọ́mọ ti pèrè ẹ bá mọ́mi tútù ẹ bá mọ́mi tútù kí la rí ṣe sí i ó ti wá togi ọmọ lẹ́fì ìwọ lọ bá o mọ ra níbẹ̀ ọ yẹ ẹ̀yin ọmọ. ìyá àdìsá ah. ìyá àdìsá. bàbá àdìsá kí ló tún dé. kò sẹ́ni tó mọ̀ la o rántí ọ̀la o ìyá àdìsá rántí ọ̀la o. bàbá àdìsá ìwọ ń sọ̀rọ̀ nípa ọ̀la bóòlù ní ìrẹ́ ṣe rí o ní ìrẹ́ ọ̀dà ọ̀la rẹ náà sì lè sùn léè tó wá túmọ̀ sí pàwọ́ àgàn tí wàá mọ̀ pé ọ̀lọ́jọ́ ọ̀la wo èmi o ètí mo ti ìyá tí mo jẹ torí àwọn èso tọ́lọ́ ń yọ̀ǹda fún mi ni àmọ́ mo ti wá rí wípé mo ti gbìyànjú títí títí títí ìyànjú mi ti wá fẹ́ di yanyan ẹ̀yin ọmọ. ọ̀dà ọ̀dà ọ̀dà bó bá jẹ́ báwọn ni àdìsá ah. àròlé mi nìwọ sọ ó ṣáà dúró tì mí àbí ó fẹ́ máa bó wọn obìnrin lọ ni. Ah, ìyá mi àìwọlé ah, tún ṣe yìí bá mi ìyá ni jẹ́ mo kúndùn pọ̀ mọ́ ẹran kí ni bẹ lára wọ èmi ò bá yà múlẹ̀ o. mo dá àdìsá ṣé bọ́mọkùnrin lẹ́yìn. ìgbà náà wàá kọ́. ìyún sì dúró ti bàbá wa èmi tí mo jóbìnrin ìmọ̀ ìyá wa lọ ọkùnrin ló ní kó wáyé ìyá mi. Ah, ah. eh, eh, ẹ ẹ ẹ eh, ẹ ìyá àdìsá ìyá àdìsá ẹyẹ lè mọ ń bónílé jẹ bó bónílé mu kó dọjọ ọgún kó yẹ rí o. ẹ kí lè yẹ lè tèmi wá rí jẹ lọ́dọ̀ nílé rẹ̀ náà kí lè yẹ ìyá ni mo fi bẹ̀rẹ̀ ìyá náà ló ni mo sì tún wà ń bẹ títí dàrin kí n má bàa wá fìyà parí ẹ̀ ni mo sì fẹ́ tètè kú o ìwọ ń pòwe wípé ẹyẹ lé bóńlé jẹ bóńlé mu kí ngbà kí ni dáúdà rẹ dà láti iye ọdún tí mo ti wà lọ́dọ̀ rẹ nígbà òtútù mú mi ìrìnrasọ rẹ dàbóra ògbẹ́ tó ń gbẹ mí ìró mi mu lọ́dọ̀ ẹ kí n wá nínú àǹfààní ẹ̀yin ọmọ ẹ̀ ń sọ. ẹ wo dáná ìyá méjì ògùn náà jòkú gbẹ mi. ẹ wo ẹ tu àpò ni o bóyá ti di àwọn aṣọ mi kan mẹ́rù. bá kò sẹ́rù yín kankan bí o lẹ́yìn okùn ṣòkòtò yín tí mo fi di aṣọ mi a jẹ́ pé ogún kan tí mo kúkú jẹ lára yín náà nù. tó ọlọ́run ọyọ́ bọ́lọ́run bá sì yọ mọ́ ọ kó pa ẹ ń sọ ẹ̀yin ọmọ. ẹ̀yin onísùúrù lọ́lọ́run gbé ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà ohun tó dáa ó fàdúrà èyí tó kù díẹ̀ kó tó àdúrà lomi fẹ́ àdúrà ni ó àyè tàbá lè ní sùúrù dáadáa. ajara jẹran tó jẹrin lọ òye. àdúrà ló lè dé òhàyè. a sì máa rí òun ṣàtúnbọ̀rì wá wá wàlílà wá sí mọ̀rù. àdúrà ló lè ṣe òun gbogbo ẹ̀yẹ ẹ̀jẹ̀ kó mọ̀ pé láyé máa ṣe kiri ẹ̀ nìyẹn olórí kẹ́kẹ́ kò wà ọ̀rẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀rọ ẹ̀kọ́ jẹ́ kó mọ̀ pé mo sì máa wá ọ̀rọ̀ àwọn ọmọ máa wá sẹ̀. ẹ kọlù mi sẹ. ó ní ẹ̀rẹ́ máa wá sẹ̀ ẹ̀ fọkàn balẹ̀ à ìgboro ayé ló ń kì tí mo bá ń kì yàrá yàn ẹni. ẹ fẹ́ padà láyé lè mo bẹ̀rù ayé rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ torí ọlọ́run yóò ń bọ̀. àwọn ọlọ́mọ aládégún àwọn ọlọ́mọ tún ní kò kún mọ́ o àyè àwọn rogo ṣáájú olóògùn. o kọlu mi mo kọlu ayọ kọlu ara jíjọ́ máa tọ́jú tó má bínú àṣẹ ìṣe ìkéde soul smashing bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n gbá ojú ẹ̀ tí wọ́n gbá ojú ẹ̀ ọ̀nà àmà yí ibò ṣé ó lọ bèrè mi ní gbòòrò àyè ó dà pé ó dà pé ó dà pé màá nú ẹ̀ pa mo ń bọ̀. kí ló ṣe kí ẹ kí ni kí ni ẹ kí ni ẹ o sọ́tún bọ́ tó sí tani ẹ kí ni. kí ló ṣe yẹ báyìí ta ló ní máa bọ́ ṣòkòtò. kí ló ṣe léyìí mo bọ̀ wá àwọn ọlọ́pàá ní sùúrù àlẹ léyìí ní sùúrù tàlẹ léyìí gan ní sùúrù mo lọ ti gbà kí ni gbogbo léyìí báyìí kí ló ṣe léyìí. dúró kò ní yẹ ẹran ṣe ẹran nìṣan tó nìṣan ni. jáde lórí burúkú aṣọ mi dájọ oníjẹ wàá jà ó lè jà ó jà ẹ bá mi pè ṣadé kí n gbọ́ ààrẹ ṣadé yìí tó bá bínú iná ò mójú ẹni dà òye. ẹ̀yin onísùúrù lọ́lọ́run ń gbé ẹ̀yin. dá ó fàdúrà. èyí tó kù díẹ̀ tó tọ́. Elédùà ọmọ jẹ́gi faransé ló kù eh, eh. Elédùà ṣàánú mi Elédùà ṣàánú mi aláìlọ́ọ̀ni gbọ́fọ́ lọ́wọ́ asimariun satunbari wa wa walila wa simaru. ẹ̀rọ ẹ̀kúṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú o mo ń wo ojú yín ni ojú yín jọ ẹnìkan tí mo pàdé láìpẹ́ yìí. akamaji eh. ilé kọ́. kò lè jẹ́ yìí ẹ jọra gan-an ẹ̀yin níjàre ẹni náà bọ́ra sí òwò báyìí tó ń ṣó ara ẹ̀ lójú títì. ẹ wá kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ eh, kí ló ṣẹlẹ̀ gangan náà èmi dá sí o ẹ máa láyé ṣó yín sílẹ̀ gbogbo kan pé ẹ eh, dáàdì máa wà ráǹdì máa láyé ṣó yín sí kí n ti kankan náà eh, ẹ má dá sí o ẹ máa gbẹ mẹ́rin gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ àdíyẹ máa láyé ṣó ẹ sí kọ́ gbogbo kan mọ́ pé bẹ́ẹ̀ bí dáàdì wà ráǹdì láyé ṣó ẹ gan kù àti èkìní ni ó fi dá sí o. àwọn àwọn abínú ògo tọ́lọ́hún gbà wá lọ́wọ́ wọn. Ah, ẹ ká sọ sá. ẹ ká sọ. pásítọ̀ lẹ́bìrì. bẹ́ẹ̀ni. wọ́n wà ní church. ok gba ṣáìdì ẹ wọlé. all ẹ ṣe. yes yeah. yes sir. ó bẹ́tà kí n fi rírí ṣaláìrí kí n gbẹnu mi dákẹ́ mi ò fẹ́ wàhálà. ìyàwó àtọmọ fi mi sílẹ̀ lọ mo wá di bàbá ń dágbé ìdágbé ẹlẹ́yà kìdá ń ṣe mí nìkan mọ́ orí kòsíkòsí iná ni ẹ̀gbọ́n mi àkọ́kọ́ kú lórí. orí kòsíkòsí iná orin ẹ̀gbọ́n mi kejì dẹni tí àìsàn ẹ̀jẹ̀ ríru dè mọ́lẹ̀ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run wọn ní ọ̀rọ̀ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀. ṣé ah bí mo ṣe fẹ́ máa wò náà ni tí nǹkan burúkú máa jálé nǹkan burúkú tí nǹkan burúkú ó sì máa jálé nǹkan burúkú ah mo kàn ẹlẹ́dàá mi kàn. mo máa ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ náà mo rí ọmọbìnrin kan one young lady outside tó ń tún àyíká ṣe báwo ni tọmọ yẹn ṣe jẹ́ ó ń ran màmá ẹ̀ lọ́wọ́ ni. ó ń ran màmá ẹ̀ lọ́wọ́ báwo. Ah, màmá ẹ̀ gangan la gbà nílé ìjọsìn bíi láti máa tó àyíká ṣe ṣùgbọ́n ọmọ dáadáa tó fi máa ran màmá lọ́wọ́. that's nice o ṣùgbọ́n ṣé òun ò níṣẹ́ ni. Mr. Banji já mẹ́nu kó lórí ẹ̀ ohun tó bá bá wà gan ni já sí. actually mo mọ ọmọ yẹn ni mo ṣe ń béèrè gbogbo àwọn questions yìí hmm. bẹ́ẹ̀ ni irú ènìyàn wo gan ló mọ̀ sí. oníjọ̀gbọ̀n ni o oníjàgídíjàgan gidi. Ṣadé. bẹ́ẹ̀ ni. Bánjí. Hmm, pásítọ̀. o ò mọ Ṣadé dáadáa o but jákò lórí prayer point tí mo fún ẹ ṣó ti ṣe àti pé kí lórí. pásítọ̀ nǹkan tó ń yà mí lẹ́nu náà nìyẹn gbogbo ẹ̀ wọnú ara mo ti ṣe ọmọbìnrin náà ni mo rí nínú ìran ọgbà tí mo gbàdúrà tán so nǹkan tó ń bá fún mi nìyẹn pé ah báwo ni mo ṣe máa rí oníjàgídíjàgan oníjọ̀gbọ̀n lójú ìran mi. ṣadé ìhòòhò. bẹ́ẹ̀ ni pásítọ̀ ṣe rí first time tí mo rọmọ yìí mo nífẹ̀ẹ́ yes fine as in she's my kind of person but ìgbà tí mo á rí i pé oníjọ̀gbọ̀n oní kó da nǹkan orú kó bọ́ra sí òwò ni àtìgbà ilé mi ti ń sá fún o mo bẹ̀rù ẹ bí. ṣadé ẹ Bánjí. pásítọ̀. wo jẹ́ ká gbàdúrà orúkọ Jésù àmín ní orúkọ ńlá jésù àmín olúwa ọlọ́run mọ́ olúwa gbàdúrà fọmọ rẹ àmín jésù olúwa dì í mú. àmín jésù. iye yà sí yà fún ọmọ tó gbé mi gíga dádùn mi tọmọtọmọ àánú ni mo tọrọ lọ́jọ́ ayé mi gbogbo àánú àánú fàánú wà mí rí bàbá àánú ni mo tọrọ lọ́jọ́ ayé mi gbogbo àánú àánú. tọrọ lọ́jọ́ ayé mi gbogbo. bí ìyà bá pọ̀ lápọ̀jù ó lè mú ní ṣìwàwù. rántí mi má gbàgbé mi níbi tí wọ́n ti gbéyan rí ire o ire ire ni mo rántí mi bá mi. ọpẹ́ ni kẹ́ máa dúbà ní kí ẹ sì jẹ́ kí ọpẹ́ yín kó máa pọ̀ bí bẹ́ẹ̀rẹ̀ rẹ̀. ẹ ṣe àlàgbà. àlàáfíà fẹ́ tó ń bọ̀ láti bò. àlàgbà ibi gbígbọ́ òun rìn lọ ni mo fẹ́ lọ para mi ṣùgbọ́n nígbà tí mo wá déwájú bí ẹ̀mí ìyẹn wá ní kí n wọnú ilé olúwa wá kí ló ní tẹ̀sí ẹ̀ para rẹ̀. ọlọ́wọ́ ìyá ipò ìyá ipò ju ìyá ipò ìyá kí láǹfààní mi gan kí ni mò ń gbé ilé ayé ṣe bumbi ayé tí mò ń gbé tí mò ń gbé mi pé mò ń gbé ilé ayé wọ́n ní ìfọwọ́ para mú kí máa lọ sọ́run. láyé láyé àti àlọ́lẹ̀ ṣe é mọ̀ra yín rè mí. mo mọ̀ dáadáa ọmọ ẹ̀gbọ́n bàbá mi ni. nílò nípa nígbàgbọ́ ọkà ìṣẹ̀kú yáyọ̀ ìjẹ̀bẹ̀ tó yáyọ̀ àwọn oníyìí àmọ̀ kó ojúmọ́ abọ́ra ajé àná ọlọ́wọ́ kí a rárá mo ní wá bí ọ̀lẹ́ pò nítorí nílé lọ ajégúnlẹ̀ ni mo ní ìran létí pé ọba rẹ epo bọ̀ torí epo yìí ló bá mi. ajégúnlẹ̀ ti dò. ọ̀la inú ìlú. sọ gbàgbé ni. pé ni. ebọ́ọ̀là ni wọ́n ní àwọ̀ ọmọ tuntun tá a bí dàgbé lé. bẹ́ẹ̀ ni mo ti gbàgbé. léè tó túmọ̀ sí pé ẹnìkankan nù wa ò gbọ́dọ̀ lọ ibì kankan kí gbogbo wa ó lè fetí gbọ́ àkọsẹ̀dáyé ọmọ tí wọ́n fẹ́ wò lágbóore lọ́la. bẹ́ẹ̀ ni àmọ́ tẹ́kọ̀ọ́ yìí ló bẹ̀ mí o torí ti fún lọ́rùn wò tí a mọ̀ lé pọ̀ ṣé àwọn wò kò sí lò lọ́la. má gbàgbé mi ibi tí asínrínkù ẹ̀ tààrù ká mọ̀ fún ọ̀rẹ́ mi kò sí nǹkan kan kò sí nǹkan mọ ọyànjú rẹ jẹ́ tètè mọ lọ lọ́wọ́ lómi ibẹ̀ torí tẹ kò yọ bẹ́ẹ̀ ọ̀dà ọ̀dà ẹ wá jẹ́ ìsìn. má gbàgbé mi níbi tí wọ́n ti gbé yàrá rẹ̀. Bámi ò ní èmi ò ẹlẹ́yà lára rẹ̀. Àwọn ń bọ̀ yó. Ọmọlá. Ẹ kú jẹ́ mẹ́ta. Jẹ́ mẹ́ta. Ọ̀rẹ́ mi ọdún ọlá ń fẹ́. Ó wà ó wà ọ̀rẹ́ wa ó wà dáadáa. Ẹ àá èyí ti bá rí ọ̀rẹ́ mi. O sì wá sọ̀rọ̀ àná ibi tó yí. Ìbúrẹ́. Àmì bínú òkè mo mọ̀ ó tó bẹ́ẹ̀ ó sì jù bẹ́ẹ̀ lọ ọ̀dà má bínú. èmi náà wá bẹ̀ wọ́n ní mo fadá ni wáyé bí ọ mo fàjọsí bí ọ mo fi ewé àtẹ̀gbò bí ọ dákun wá jẹ mi lọ́la wọn náà mọ̀ pé gbogbo mọ̀lẹ́bí mi wọ́n kọ́rọ̀ òun lé lọ́wọ́. tọ́wọ́ pé o ṣe bẹ́ẹ̀ ló ní wá bẹ́ẹ̀ ni ọwọ́ mi á díẹ̀ lọ fà. mo wá ń ṣe ìlérí mo ṣe ń ṣàdéhùn fún ọba yìí. Hmm, sọmọ pàwọ̀ yìí jẹ́ pé àná. lágbára hmm, fatilẹ̀ bá ti mọ́rọ̀ làìmí lọ́kọ̀ iṣẹ́ rẹ̀ ni. ọ̀rẹ́ mi ṣe é ẹ kú jókòó ẹ kú jókòó ẹ kú ọ̀rọ̀ ọmọ wo ọbalẹ Ọlọ́run jẹ pẹ́ fún wa àgbáyé ọdalẹ kó lè dáa náà lọlọrun táyé síbú akú Ọlọ́run níjọba jẹ ọ̀rọ̀ náà. ẹ ṣeun ṣé wọ́n níwẹ̀ yẹn wò bọ́ ọlọ́mọ ogun bọ́ ọlọ́mọ ogun èmi kí baálé ẹ̀yìn ń baálé ebi ń bẹ wà lẹ́yìn mi lẹ́ni máa rí ṣe ojú ọ̀wá ní tìyí láṣẹ Èdùmàrè yóò dáa fún yín onílé yìí ò ní bàjẹ́ tọ́ adúpẹ́ o èèyàn mi òdúpẹ́ lọ́rẹ́ bàbá wo adúpẹ́ púpọ̀ o ọ̀kàrẹ́ o yóò mọ̀ ju ọ̀sẹ̀ o tọ́ bàbá wo ṣàlàyé kí gbogbo kálukú náà gbọ́. ẹ̀mí yín ó gún o ẹ pẹ́ fún wa o gbogbo ilé ilé ò ní bàjẹ́ o a kú ọ̀rọ̀ ọlọ́mọ o elédùn ọba wa wò ó ọba wa dá a sí tó ifá tí a dá fọmọ àwọn ọ̀kìlọ̀ àti èèwọ̀ tó wà ń bẹ ifá ní kì í ṣe fún ìyá àti bàbá rẹ̀ nìkan ó ní fún gbogbo ilé ni o torí pé ìyá lè fẹ́ gbàgbé bàbá kẹ́ lè máa rán ẹ létí torí pọ́mọ tí ẹ bí ọmọ ológo ni o. Hmm ọmọ ológo lelédùn àṣẹ fún yín lágboolé yín o bí gbogbo yín ó ṣe wá jọ tọ́jú ẹ̀ torí pé ìtúnwò ìkòròwò ohun abádìjọ wò ìdíre o ọmọ tí à ń sọ̀rọ̀ ẹ̀ tí fà ń sọ yìí kò gbọ́dọ̀ wọ aṣọ pupa o aṣọ pupa kò gbọ́dọ̀ wọ ẹ̀tẹ̀ ẹ̀ mọ̀yẹ́ létí dáadáa o orí ẹran wa kéré ni ó tóbi ni kò gbọ́dọ̀ jẹ́ o ìyọ́ wa jẹ́ pàtàkì jùlọ tí gbogbo yín gbọ́dọ̀ fi sẹ́ni ọmọ yìí ò gbọ́dọ̀ wà ní ìhòòhò bí tí wò kọmọ. kódà kó jẹ́ pé wọ́n fẹ́ wẹ̀ báyìí wọn ò gbọ́dọ̀ wẹ̀ níta gbangba o inú ilé ni kí wọ́n ti máa wẹ̀ o. pàápàá jùlọ tóun àti ọkọ rẹ̀ bá fẹ́ ṣe lọ́kọ-láyà nínú ilé wọn gbọ́dọ̀ máa pa lẹ́nu. torí pé ọmọ ológo lọmọ yìí ọmọ ológo ni bí fàṣẹ ròyìn ẹ̀ ògo rẹ̀ ògo gbogbo àgbáyé sì ni ṣùgbọ́n nínú ilé yìí lolódùmarè sọ ọ̀kalẹ̀ sí. àdúpẹ́ o àdúpẹ́ lọ ẹ ẹ ìpọ́lọ̀ sí kódà àtọ́kẹ́ lẹ́dùrà sí. káwa tún tó lè ríru rẹ̀ ó tún dẹ̀yìn ọgọ́rùn ọdún ìdí nìdá fi tọ́jú ẹ̀ dáadáa o ah. a sì lè pé lẹ́yìn ni ó tún bọ́ sí lẹ́yìn ọgọ́rùn ọdún kọ́ má tún jẹ́ bí ìwọ̀n. ibi ìlọ́lọ́run ó tún ṣe jókòó darí ẹ̀ sí. tọ́ kọ́mọ̀ bàgbàgbé tọ́ bá tiẹ̀ gbàgbé torí ẹ̀ lẹ́yìn ṣe wà kẹ́lẹ́ máa ràn lọ. àwa náà mọ̀ ọ́n lọ. ẹ ọ wá mú mi rántí ọ̀rọ̀ àwọn àgbà tàbí ká pèràn bàbá wọ̀nyí wọn a máa pe ẹni ẹlẹ́ni ní kọ́lé fẹ́yẹlé ẹni ẹlẹ́ni ní ràgùn fàdíẹ́ àtọ̀tún àtòsí lẹ̀yẹ lè fi kórè wọlé bàbá wò mí àtọ̀tún yín àtòsí yín ẹ máa fi kórè wọlé ilé wa ẹ máa fi kórè ẹ máa tọwọ́ fà wọlé ẹ máa tọwọ́ fà wọlé. ọ̀rẹ́ mi náà ṣe ọ́ ọ̀kárẹ́ o ọ̀kárẹ́ o adúpẹ́. ìjọ odi gbogbo ògbà y Yorùbá sì ló pèlè ní Sọlá. Ah, ìgbà kánjú là á mọ̀ rẹ. bẹ́ẹ̀ni o ọ̀rọ̀ tí òpin Fasọlẹ kan lérí àkọsẹ̀dáyé ọmọ mi sí lóòótọ́ ni ọmọ olóògùn bá wọn. ọ̀pẹ̀lẹ̀ òṣèké oníkìní ọgbọ fáwọn abádáfásí òun ni fọ sọ. ọ̀pẹ̀lẹ̀ òṣèké kò ní kí ni o kò fà á. ìgbà ọmọ tí ọmọ afi ìwo lọkọ olómi nínú ṣé o bí ọmọ ni bó ti jẹ́ sọmọ eh. àbúrò mi. tàbí ẹkùn yìí kí ni ìyàtọ̀ láàrin bá àti sòkòtò ìwọ ló ọmọ àbúrò rẹ hmm. ọmọ ẹni ìwọ ló lóríire ìdílé yín yẹ ká máa kíkú pẹ̀lú ohun tí fásọ nípa ọmọ yìí o ìdílé yín ló lónìí. ọmọ tó ń wo ni ògo tó kó wáyé ní gbogbo àgbáyé lónìí kò sí ògo ọmọ náà. lẹ́yìn ọgọ́rùn-ún ọdún báyìí látún tó rírú ògo yẹn ọgọ́rùn-ún ọdún. èmi mo sọ bẹ́ẹ̀ fún ohun tí fásì sọ nù. ilé wa nìkan lá máa lo ògo táwọn yìí lọ. èyí ni náà lọ bọ́ sí báyìí. ọmọ àbúrò mi ni ọmọ lo gbogbo yìí lọ. ọmọ ẹ náà ni. bẹ́ẹ̀ Eh, ìdí tí mo fi ní ọ wá ọmọ yìí dáadáa nù. sórí gbogbo àwọn ọmọ rẹ yẹn náà inú ògo tọmọ yìí kó wáyé inú ẹ̀ ni wọ́n ti máa múlò hmm. ọ gbọ́dọ̀ tọ́jú ọmọ yìí dáadáa kọ ọ dáàbò bó nǹkan kan ọ gbọ́dọ̀ sí gbogbo èèwọ̀ àti kìlọ̀ tí fásọ yìí pátápátá ni ọba pamọ́. lára títí ẹ làwọn ẹ̀gbọ́n rẹ ó ti máa mú ògo títí wọn. tọ́bajọgbẹ́ rẹ̀ wọ́n á báyìí nǹkan. ọlọ́run ọlọ́run bá mi dúró tí ọ o kúkú ní sàṣetì iṣẹ́ àwọn bàbá tiẹ̀ ni àwọn bàbá tèmi lèmi náà gbé lọ́wọ́ àbí gbogbo alamọ̀ pé ifá ló lórí nílé adó ọ̀sẹ̀ yìí ló lórí nílé ogun <laughs> ọ̀kàrẹ̀ ọ̀rẹ́ mi. ọ̀dà mo yọ náà o ṣeun. àníkè yìí sàdíbọ̀. ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn láàrin ọ̀bẹ̀rẹ̀ àti jẹ́lá tó pa ọ̀bẹ̀lẹ̀kùn sunkún kẹ́rù ọ̀bẹ̀lẹ̀kùn ẹlẹ́kùn sunkún láàárọ̀ èèyàn ṣẹ̀jẹ̀ ọ̀bọ ní mí sun mí kárò òbò mi ò ní mí sun mí láàárọ̀ yẹn ń sùn fún èso òkè ọ̀ torí pé orí pé láyé orí di kéde àyàgbẹ́láyé àyàdọ̀kẹrẹ àtẹlẹsẹ tẹlẹ títí ó dọ̀pá òṣòroro àwọn wọn ṣe bá fún sasangele nígbà tó ní òun fẹ́ẹ́ fi wẹ̀ sùn ti wá ṣẹ̀fọ́ fún mi pàdé ẹ̀kọ́ ọ̀fọ̀ àgbòsà ọbẹ̀ rí èso ọ̀dọ̀ láyé. bá a bá wà níbù yóò ń kọ́ jáde tó bá wà níbù kú òòrùn mo fẹ́ kó o wá jẹ́ mi bí o ti tèmi bẹ́ẹ̀ ni òòrùn agbẹ́gẹ́ òòrùn àlùkòkẹ́ bá gbé bá ké nígbà ọmọdé ajẹ́ ní o bá dùgbẹ́ bá ké nígbà ọmọdé ajẹ́ ní o ewé jẹ́ ní o lónìí ajẹ́ ní o tèmi lẹ́nu ẹ tú o. kò jẹ́ ni ẹ ẹ bá pè ńlá ẹjọ́ àbí ọmọ àṣàbí mo wá fi sùn ẹ́ o àbí ọmọ àṣàbí ò lè ṣe kẹ̀kẹ́ fún un ó náà lè fi owó ò lè fi yẹn ta èmi wá wò pé ṣé òun náà lágbára bọ̀ òun tó bá wá jẹ́ pé òun lágbára jù ú lọ àbí ọmọ àṣàbí ìhòòhò rẹ̀ tó náà ò lè fi yẹn ta òun ló fẹ́ kó bá fi yẹn ta wá wò ìrètí rẹ̀ kí òun owó mọ̀ rẹ̀ ta ni bẹ́ẹ̀ni ọmọ rẹ gbẹrọgbọlọ ọmọ rẹ gbẹrọgbọlọ nù ah. ẹ bẹ́ẹ̀ni. ìran tí a mú mi rí nìyí ta ni mọ́gàjì tó jẹ́ olórí ẹbí tó wà nínú ẹbí yín gan. Ah. bàbá mi nù. níbo ló wà báyìí. bàbá mọ́gàjì ti kú. Hmm. Ah. bàbá ti kú tipẹ́tipẹ́. Ah àwọn gangan náà pè ní ọba wùràwọ̀ tí mò ń wùràwọ̀ ọmọ tuntun lágboolé wa. dájúdájú gbogbo ìràwọ̀ àwọn ọmọ tuntun tó ń wò yìí ó láti ń dí gbogbo àwọn ológo nínú ìdílé yín lọ́wọ́ ah! àmọ́ ṣá o ẹ ti rí àánú gbà o olúwa sì ti fi oore ọ̀fẹ́ rẹ̀ gbà yín ọ̀rọ̀ tí yín sì ti dà yín ọlọ́run ò ṣe o ọlọ́run mo dúpẹ́ o ẹ má wù mí o ọlọ́run ò ṣe o ẹ bá mi jẹ́ ọ̀rọ̀ tèmi náà kú dà yìí o ẹ dàgbù dúpẹ́ o ẹ dàgbù. wo arákùnrin ìyá bàbá tí ilẹ̀ ń jẹ ọmọ ṣe o àmọ́ tí ẹ bá lè gbààwẹ̀ àti àdúrà tí ẹ lè gbàdúrà dáradára olúwa ṣetán láti gbà yín nítorí pé ó sọ pé òun ṣetán láti fi àánú gba àwọn ẹlẹ́ṣẹ̀ tí ẹ bá ti lè gba àwẹ̀ tẹ́ lè gba àdúrà gidigidi olúwa ó gbà yín ọba tó gba Daniel nínú kìnìún ó gba àwọn ebéèrú mẹ́ta nínú náà léwu ó ṣe tán láti gbà yín o. ẹbí mo ṣe máa bá òun lóore pẹ́. ẹ má ṣì mí gbọ́ o ẹ má ṣì mí gbọ́ o mo ní tí ẹ bá ti lè jagun àdúrà tí ẹ lè fàyè yín fún Ọlọ́run tí ẹ sì lè wà nínú àwẹ̀ ní gbogbo ògbà tí ẹ sì lè fi gbogbo ọkàn yín bá Ọlọ́run rìn olúwa ṣe tán láti gbà yín ọ̀rọ̀ yín á sì dayọ̀. ààyè ṣì wà láti tọmọlúàbí ẹ ṣe owó bá wọn lò fọlá bá wọn lò nítorí ẹ̀yìn ọ̀la o. Ah, my dear ẹ ká sọ ma ìlẹ́jọ kí ló dé nígbà tó lọ́njọ́ ni ó bú yẹpẹ́ lé wa dání ni. Ah, mọ́mí iṣẹ́ wa yìí náà ni wọ́n pèsè báńkì ó máa ń tàyàn dáhùn gbà mí. oh i i understand ọlọ́run àmà bẹ́ẹ̀ ṣe àmà ṣe ń bẹ̀ ní gbogbo ìgbà eh, pẹ̀lẹ́ díà kó má jẹ́ pé ìyàwó ẹ̀ ló wá béèrè. actually yes ṣé wàá lè. kò sí lè ṣé o sọ fún pòǹbọ̀ ni. kò mọ ní àti ò sọ̀rọ̀ because surprise lèmi fẹ́ fi ṣe fún. surprise wo ẹ̀yin ọmọ ayé ìsìn pẹ̀lú surprise rẹ̀ ń bá káàkiri ẹ eh? nísìnyí o ti surprise nísìnyí o ti wá surprise ara ẹ because nísìnyí mo ní o sí around yẹn wàá dẹ̀ ṣe bí ìyàwó ẹ ni wàá dẹ̀ ti pé mo ń bọ̀ o wàá dẹ̀ ti mọ̀ pé ò ń bọ̀. gbogbo gbọgbọgbọ kò lè gbọn àti bí oníbàjẹ́. màmá ẹ̀ tá làwọn. ọkọ àbúrò ẹ̀ nìyẹn. Oh! ṣàmìlójú lórúkọ. nice to meet you. ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ nìyẹn. Ah, gbogbo yín ah you guys are just funny in this house I mean, you know we do. wáyọ báyìí. oh! ní òun béèrè àbúrò ẹ̀ bọ̀ ó mọ̀ pé ó ti travel. Ah, kò dágbére ni. òun ò sọ fún pé òun bọ̀. àbí kásánjẹ fún ẹni ṣe máa jẹun. ẹ má ṣe ọ. irọ́ owó ń pẹ́ ń kíchìn tó what wọ kíchìn tó máa jáde nísinsìnyí ó ti sáré ṣe oúnjẹ tán nìyẹn. ẹ sọ orúkọ yín the other time. Oh, Fikayo. Yes, Olúwa Fikayo mi. Fikayo, that's such a beautiful name. Ẹ jẹ́ kí n try number. Ó dà pé pé pé. Ah, ẹ wo mọ́mí, ẹ wo ẹ jẹ́ kí mi wá máa lọ sí. Ah, eh. Mo rò wọ́n ní kó o travel ni ẹrù rẹ̀ ń kọ́. Mo lè sẹ́yìn láti surprise ni surprise báwo ni àwọn arábúlé kọ́. ṣé kí ẹ bá fẹjà yẹn ránṣẹ́. a fi ránṣẹ́ àwọn ọmọ yẹn ti gbàrú. <laughs> àwọn ọmọ ibà yìí. bẹ́ẹ̀ wá sọ wá sọ ti ṣe wọ́n ni tó bá ń bọ̀ látọjà láti sáré jà báàgì owó ẹ̀. you are under arrest. Eh? from Ilewuro police station. Officer Àjọ ẹ ti ṣíléwọ̀ under arrest for what? Ṣé o rò pé mi ò mọ ẹni? Níbo lẹ ti mọ̀ mí mi mọ́? Mo lọ pín pocket mi ní páàkì. Èmi mo mi wọ́n parọ́ mọ́ mi ni o. Àwọn ọmọ tẹ́ ẹ̀ ń fi olè lọ yìí kò mọ ọ̀rọ̀ padà ibi tó máa jalè. Àná mi ò gbọ́n tí ọlọ́pàá yìí sọ nípa ìyàwó ẹ̀. Will you shut up? Ah, ah, ah. Ọ̀fọ̀n gbẹ̀wìrì mo mọ gbogbo yín one by eight mo make sure pé mo wọlé sí i lára dáadáa láti lè get gbogbo facts yìí mo dẹ̀ ti rí àrídájú wípé you are not a good woman you are a bad woman ìwọ ìwọ ń jalè ìwọ ìwọ ìwọ you you are stealing from an officer of the law. àmì mo mo mo wọ ẹ o mo wọ ẹ o. àṣọ ọgbọ́n ẹ̀yìn àbábúrò ẹ̀yẹn kọ́ tó back fún the other side, kó wá gbowó mi. Ah, ó ti travel owó ti travel tẹ̀ kó tiẹ̀. Eh, ó ti lọ sá bro. kò tí a ó ti lọ ọdún òyìnbó tiẹ̀ náà. yẹ tó bá ti rí lẹ́wọ̀n ó máa padà wá. Eh, ẹ ráwọn ní sẹ́ǹsì. mo mọ̀ and for your information a lot of surround everywhere táwa yìí ah. so I better kẹtẹlẹ wa. ẹ wo ẹyin ẹ máa nìṣó kò sí station tí mi ò mọ̀ ga wọn màá rẹni tí màá bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ máa lọ. kò jáde ẹyẹ jẹ́wọ́ ẹyẹ jẹ́wọ́ ẹyẹ jẹ́wọ́ hàn lọ́wọ́ lọ́wọ́ ẹ máa jẹ́wọ́ o. àbò ṣe kọ́kọ́ ẹ ṣe kọ́kọ́ ẹ wo ẹ máa lọ màá pè máa pè lọ́ọ̀yà. tí bá jẹ́ àyín gbàrún. odidi ah, ah, àná. kẹ́ńkẹ́. I'm not your shit. Get, get, get, get out. Ọmọbìnrin kí lọmọ yín ṣe wáyé tó kó tí. ló dé mi ò mọ̀ kó jẹ́ ẹ̀ lóde wá ti fẹ́ jó ẹ̀sùn mi. You are under arrest. Àti mọ́mí ẹ, àtàwọn tó kọ ẹ, gbogbo wọn láti arrest. Ó máa bẹ́tà kó cooperate. Tó o bá cooperate, màá fìbọn fọ́ ẹsẹ̀ dànù. Hello. Move. Ẹ bá mi gbé fẹ́ o màá. inú náà dáa. màámi ẹni kì í fẹ́. tó bá tiẹ̀ fi ọ tó fi gbogbo wà wòwò ilẹ̀ inú tèmi náà dùn. máa le díẹ̀ o because mi kì í láì kókò máa control mi kókò máa control mi lọ báyìí dúró báyìí máa mọ̀ náà ó máa rí bákan. kò sóbìnrin tó wà nílé ọkọ tí ò ní tẹríba fọ́kọ mo mọ̀ wípé ilẹ̀ rẹ ni ó jẹ́ fún un. màá lè jẹ́ màá mi mo sọ pé màá sì máa rò ṣá ọmọ dáadáa lọmọkùnrin náà ó ṣe é rí mọ̀yàn ẹ fọwọ́ sí i mo fi gbogbo ara sí i ó dá ọlọ́run ṣe ń tó dá. àṣeborí bá pẹ́ nílẹ̀ yóò dire àṣeborí bá pẹ́ nílẹ̀ yóò dire. Yeah. She like Lee. Yeah, it's Mommy, she like it. Ṣé ṣé eré yóò wá pọ̀jù ọmọ mi? <laughs> Mommy, ẹ wo tẹ́yìn ò bá bí ìyàwó mi kò sí bí mo ṣe fẹ́ pàdé ẹ̀ láéláé. So wọ́n láti máa fi ẹ̀mí ìmoore hàn all the time. Mommy, ẹ kọ́kọ́ gbà mí. Kì yẹ kí ti yà wọ. Bí mo ṣe ń mú mọ̀ dúpẹ́, ìwọ́n mọ̀ ní tọ́ lọ́wọ́. Oúnjẹ ọmọ mi kò So mommy, ah, ìkàlẹ̀ sí ibi tẹ̀sí ń ṣe wáwù wáwù tó bá wọlé ńkọ́ ó síta mọ́mì wọ́n mọ̀ tèmi ṣe rí ẹ ní pọ́blẹ́mù kankan ó sì wà lákàtà fún mi o house girl tó máa bá yín dáná ó ti wà ńlẹ̀ a máa bá yín fọṣọ ìfẹ́ gbálẹ̀ ní ìfẹ́ tẹ́bẹ̀ dèmi ó máa máa ṣe gbogbo ẹ̀ fún yín then driver mo ti <laughs> mi ò gbàgbé láti sọ yín fún yín ta káà ti wà fún yín náà ní ìta so driver tó máa máa gbé yín ẹ fẹ́ jáde ni o ẹ fẹ́ wọlé ni o ẹ fẹ́ lọ ra nǹkan ni o dírẹ́fà ti wà nílẹ̀ náà gate man tó máa bàbá yín ṣí gate so ẹ ní wàhálà kankan kẹ́ẹ̀kan relax kẹ́ẹ̀ máa jẹ ọmọ ọmọlúkọ wọn. ìdílé ìwà pọ̀ jù fẹ́mi nìkan báyìí. Probably kò pọ̀ jù o, kò pọ̀ jù. deserve it. Thank you very much. You're welcome. You're welcome. Àṣebórí bá pẹ́ nílẹ̀. Ìmọ̀ ń dirẹ̀ àtijọ́ tí mo ti ń lálàá ipe mo wà ní ọlá elédùà ọlọ́run mà jẹ́ òun ọ̀hún mi. mọ́mí ẹ má sunkún ẹ má sunkún ẹ ń jẹun ọmọ. ẹ̀ka ọ̀run sùn. dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe ń jẹun ọmọ mi. bó bá pẹ́ o ó ṣe bá mi tó sọ̀rọ̀ wá dayọ̀ ó ṣe ọlọ́run tó sọ̀rọ̀ wá dire àṣẹ borí bá pẹ́ borí bá pẹ́ borí bá pẹ́ nílẹ̀ yóò dire o ẹ bá mi pé ṣàdé kí n gbọ́ ná ṣàdé yìí. ìjọ̀gbọ̀n ò ṣe é dánìkan fà òde ìjọ̀gbọ̀n ò ṣe é dánìkan fà o. ẹ má má tọ́ Ṣadé o à tẹ bá tọ́ Ṣadé o ò Ṣadé á bínú. ẹ má má tọ́ o ẹ Ṣadé ò mọ obìnrin Ṣadé ò mọ ọkùnrin o àbá gbogbo ìjà ni iyo iyo ní òní obìnrin bí ọkùnrin ni o obìnrin bí ọkùnrin ni o àyè jáde jáde jáde ẹ bá mi pè ṣàdé kí n gbọ́ náà dáadé yìí. lọ́lọ́run ń gbé ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà o ohun tó dáa ó fàdúrà èyí tó kù díẹ̀ kó tó àdúrà lomi fẹ́ẹ́.